بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نشرح الركن الأول من أركان الإيمان الإيمان بالله نسي بلو yọ̀dọ̀ ọlọ́run ọba àlìkíọ́lá a ṣàlàyé nípa ti ń jẹ́ orígun àkọ́kọ́ nínú ìgbàgbọ́ tá à ń bá bọ̀ òun الله الإيمان بالله يتضمن الإيمان بتوحيد الربوبية وبتوحيد الألوهية وبتوحيد الأسماء والصفات ونؤمن بوجود الله. ìtí ń jẹ́ الله pẹ̀lú ولا ẹ̀sìn a máa túra wọn ni òun náà ni ti ń jẹ́ tawhid tí à ń pariwo rẹ̀ tá a ti sọ ìnígbàgbọ́ pẹ̀lú pọ́lọ́wọ́n ọba lèyẹn ọba tí ń jẹ́ ọba tó ba lórí gbogbo nǹkan gbogbo iṣẹ́ àti ayé fi ń lọ àsọ̀tún tí fi ń lọ sósì kò sẹ́ni tí ó ń ṣe eléyìí tí ń darí àfọlọ́hún ìnígbàgbọ́ pẹ̀lú pé ọlọ́run ọba àlekèọ́lá ni ọba tó yẹ ká sin àgbọ́dọ̀ sí nǹkan míì nínú ẹ̀dá ọlọ́run torí kò sẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sílẹ̀ yìí ìnígbàgbọ́ pẹ̀lú àwọn orúkọ àti àwọn ìròyìn ọlọ́run ọba àlekèọ́lá tí ó fi ròyìn ara rẹ̀ bá a ṣe gbọ́dọ̀ gbàgbọ́ pé ọlọ́run ń bẹ. Ah, al-iman bi wujud Allah li'anna hunaka man yunkir wujud Allah subhanahu wa ta'ala aslan. àkọ́kọ́ nínú pé a fẹ́ gbọ́ ọlọ́run gbọ́ yìí ìpìlẹ̀ ni ká mọ̀ pé ọlọ́run ń bẹ sẹ́ torí ń bẹ nínú ẹ̀dá ọmọ ènìyàn tó gbàgbọ́ pé kò sí nǹkan kan tí ń jẹ́ ọlọ́run ayé kan wà lásán náà ni. ma hiya al-adilla ala wujud Allah. mùsùlùmí kí ni àwọn ẹ̀rí jẹ́mi nsó tí èyí ò fi mọ̀ pọ́lọ̀ ń الأدلة على وجود الله كثيرة ممكن أن نجمع هذه الأدلة في أدلة أربعة إجمالا ìmọ̀ àwọn ẹ̀rí jẹ́mìíso àwọn ìtọ́ka tá a fi gbà kọ́ làwọn ọba àlìkèlá ń bẹ ó pọ̀ gan-an àmúrọ̀rùn fún wa gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ṣe pọ̀ tó ká pàápọ̀ sí àwọn ẹ̀rí mẹ́rin lápapọ̀. الأول العقل يستحيل أن يأتي عاقل وينظر في هذا الكون البديع طلوع الشمس وغروب المجرات والبحار إلا ولابد أن يثبت أن لهذه المخلوقات خالق واحد مدبر سبحانه وتعالى àkọ́kọ́ ẹ̀rí ni pé làákàyè wa gan gbọ́dọ̀ mọ̀ pé báyẹn ṣe rí i tó wù ní rí i tí gbogbo ètò ń lọ yìí àsìkò tó rùn ó yọ òṣùwọ̀n yóò yọ yóò tún wọ̀ so gbogbo àwọn ètò ayé ń lọ láì sí kankan tí yóò dàrú papọ̀ mọ́ra wọn so eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ kò sẹ́nìkan tí làákàyè rẹ̀ tí ó máa bẹ lálàáfíà la tí ò wá ní ma mo dájú pé ni lo bíbọ̀ yìí kò lè jẹ́ pé lásán ló wà àfi kó jẹ́ pé ẹnìkan bẹ tó jẹ́ pé on ló da tin se tu gbogbo ẹ̀. athani الحس تكون في كرب وشدة ترفع يدك للسماء تجدها تنفرج قام النبي صلى الله عليه وسلم يدعو وإذا بالغيث ينزل هذا دليل محسوس ملموس ترى بعينك أو تسمع بأذنك مثلا èyí tí ó jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìkẹ́fin wa ntìyàn náà wọn tóun náà mọ̀ pé ah, à ń tà ń fojú rè ni ntí à ń fi àwọn làákà ìtọ́lọ̀ fún wa tá à ń fi mọ̀ tí ń lọ láwùjọ wa ni so ọmọ ènìyàn ó gbọ́dọ̀ mọ̀ pé ah, ọlọ́run ọba àlìkẹ́lá ń bẹ bí àpẹẹrẹ tá a bá fẹ́ sàdúà àbí anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi sallam sàdúà yóò tẹ̀wọ́ sọ́lọ́ bá anabi sì tẹ̀wọ́ sọ́lọ́ ọba àlìkẹ́lá bá anabi bá sàdúà bí àwọn àgbà tó sàdúà so ń bẹ lọ́wọ́ ọba àlìkẹ́lá pé kí ó rọ òjò òjò sì bẹ̀rẹ̀ sí sọ̀ tó bá jẹ́ pé Ọlọ́run ọba àlekè ọlọ́run sí ni irú tó ṣẹlẹ̀ òun àwa náà mọ̀ pé a kò ní wáyé bẹ́ẹ̀ a jẹ́ pé ọba kan tí ọmọ èèyàn pè tí ó sì jẹ́ pè rẹ̀ nínú ọmọ ọmọ ènìyàn ó jẹ́ òmò kọ́ba náà ń bẹ. الرابع الثالث الفطرة كل مولود يولد على الفطرة فهو مقر بفطرته بوجود الله سبحانه وتعالى ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀rí àpapọ̀ tá à ń sọ yìí nípa kọ́lọ́wọ́n ọba àlìkẹ́lá ń bẹ òun ní àní àdámá dáadáa tọ́lọ̀ ń dámú kálukú wa gbogbo ẹni tí ọlọ́wọ́n ọba àlìkẹ́lá ní kó jáde látọ̀dọ̀ bàbá àtìyá tó bí tí aburú kankan ò wọlé tọ̀ la yóò má mọ̀ dájú tí ó bá dìde tí ó dàgbà lórí bẹ́ẹ̀ pé ọlọ́run ọba àlìkẹ́lá ọba tí ń bẹ ni torí èèyàn ò lè wà lásán láì lẹ́nìkan tí ó mú wà. الرابع الشرع وهذا كثير فالأدلة من الكتاب والسنة كثيرة جدا على إثبات وجود الله سبحانه وتعالى ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin tá a fi mọ̀ kọ́lọ́ ọba àlìkẹ́lá ń bẹ òun náà lọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam oríṣiríṣi àwọn àyà rẹ̀ pẹ́tẹ́ lọ́n fi ṣàlàyé rẹ̀ ló fi ṣàlàyé bóun ṣe rí ó ṣàlàyé tó òun ó ṣe ó ṣàlàyé bí ọ̀hún ọlọ́run ọba àlìkẹ́lá bó kọ̀ òun ṣe rí báwọn òròyìn ọlọ́run ọba àlìkẹ́lá ṣe rí bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ń jẹ́ pé méjèèjì náà ni tí òfin ọlọ́run dé lórí a rí ẹ̀rí tó pọ̀ tó fẹsẹ̀ eléyìí nílẹ̀ fún wa tá a fi mọ̀ pọ́lọ̀ mbẹ́. ọlọ́run ọba àlekèlá ni ọba tí ó mọ̀ jùlọ.